àwa single mother la ni ọ̀rọ̀ ilé tá bá dẹ̀ lè gbọ́ ọ̀rọ̀ náà ó máa ṣe wá láǹfààní. ṣe rí bí àwa single mother bá ṣe deserve respect lọ́dọ̀ àwọn ọmọ wa bẹ́ẹ̀ làwọn ọmọ wa náà deserve respect lọ́dọ̀ wa ẹni kí n jẹ́ ká wò ó gẹ́gẹ́ bí ìwọ single mother ìwọ náà ní oore ọ̀fẹ́ láti ní ọkùnrin torí pé ò sí ilé ọkọ mọ́ olóore ọ̀fẹ́ torí pé ara kì í ṣòkúta ṣùgbọ́n bí tó bá ti wá ń sọ pé olóore fẹ́ láti wá ní ọkùnrin míì nínú ayé ẹ̀ yìí má gbé ọkùnrin náà má gbé lọ sílé tìwà àtàwọn ọmọ ẹ̀ ń sùn má gbé ọkùnrin ẹ̀ má gbé lọ sórí matrimonial bed wa àti má jẹ́ kọ́ ọmọ ẹ̀ máa rí má gbàgbé wípé sórí àwọn ọmọ wa tá à ń wò yìí hmm, ọmọ wa yìí náà wọ́n ní owú lára bẹ́ẹ̀ ni wọ́n ní owú lára àwọn ọmọ tá à ń raise láyé òde òní wọn kì í fẹ́ rí àwa àyà wọn pẹ̀lú ọkùnrin míì bó ṣe rí ni mo ṣe ń sọ yẹn tó bá wá lọ ní ọkùnrin tó bá jẹ́ sí pé bóyá àwọn ọmọ ẹ bá lọ ń sọ pé bóyá àwọn ò láìka àbí nǹkan tó ọkùnrin bá lọ mọ̀ pé bóyá àwọn ọmọ ẹ ìkan náà ọmọ ẹ kan àtòyẹ pé kò láìkì òun ọkùnrin yẹn náà á fẹ́ máa wò í pé ọ̀nà tóun lè fi dàárín ìwà àti ọmọ yẹn rú lọkùnrin yẹn máa wá má wàá gbàgbé wípé ọmọ ẹ ló ti mọ̀ kó tó mọkùnrin yìí ọkùnrin á máa bó ṣe máa dàárín ìwà pẹ̀lú ọmọ yẹn rú tó bá wá ṣọ́ra ìwọ pẹ̀lú ọmọ yẹn ẹ máa bẹ̀rẹ̀ láti máa ṣọ̀tá á wá di wípé ìwọ wa máa kàn máa sọ fọmọ yìí pé ẹ ẹ má lé ọkùnrin lọ́dọ̀ mi o ẹ ọkùnrin mọ ẹ bí mo ṣe wà yìí ẹ lè lé ọkùnrin lọ́dọ̀ mi rárá àtọ̀ ẹ fi mí sílẹ̀ ẹ má dàrin èmi àtẹni tí mò ń fẹ́ rú ọkùnrin ẹ máa gbé ó máa mú ìwà àti àwọn ọmọ yìí ó máa gbé ẹ ó máa gbé yín gúnra yín ni ẹ máa wá bẹ̀rẹ̀ láti máa ṣọ̀tá ìwà àti àwọn ọmọ yẹn má wàá gbàgbé wípé ọkùnrin tó ń sọ̀rọ̀ ń pa èyí ọkùnrin yẹn lè má lè tà láti wá fẹ́ wo obìnrin ó lè padà má wàá fẹ́ ẹ tó bá fẹ́ níbo ló fẹ́ fojú sólẹ̀ tí ń ṣọ̀tá pẹ̀lú ọmọ tó bí àwọn obìnrin ẹ jẹ́ ká wise ẹ jẹ́ ká lọ gbọ́n ẹ jẹ́ ká lọ mọ nǹkan tá à ń ṣe ayé ọmọ ọ̀tọ̀ ayé ọkùnrin ọ̀tọ̀ o ẹ jẹ́ ká fọgbọ́n sí nǹkan tá a bá ń ṣe má jẹ́ kí àárín ìwà àtọ́ má jẹ́ kó dàrú nítorí ọ̀rọ̀ ọkùnrin kankan torí pé o lè sọ bóyá ọkùnrin máa fẹ́ àbí kò ní fẹ́ mi ni kó má lọ ṣe fàájì ayé ẹ o ṣùgbọ́n má jẹ́ kó dí relationship àtàwọn ọmọ ẹ lọ́wọ́ I come in peace ire o.